ntọ́ balẹ̀ ayé jẹ jama torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmá ẹlẹ́gbẹ̀rún á ha kú lẹ́nu àbá ha ẹ̀ dán o àtòrí pélédè yorùbá kọ́mọ̀jẹ́ kó ń pa àwọn èèyàn ní ẹlẹ́gbẹ́ àjẹ́ wọ́n o wàláhì tó bá tó gbọ́ yorùbá ló pè bẹ́ẹ̀ ọ lẹ́jọ́ pọ̀ ló kọjẹ́ òpó ńlá òpó ńlá ọmọlẹ́gbẹ́ àjẹ́ ọmọlẹ́gbẹ́ oṣó ọmọlẹ́gbẹ́ mèrè o ní bọ́m̀bẹ̀ tẹ́ bá dé court tí wọ́n mọ̀ pé wọ́n tẹ̀sẹ̀ máa ṣàlàyé no níta àgbàlérò pẹ̀lẹ́gbẹ́ níta àgbàlérò ah, ti mú ọ lọ <laughs> torí yorùbá lẹ̀ ń jọ sọ ọ sọ yìí pé lágbájá ṣe sunna àbí òye wa lágbájá ṣe sunna ọ mọ̀ pé ọ yàtọ̀ sí ẹlẹ́gbẹ́ lágbájá àti lágbájá ṣe sunna ò tó tọkàn lè pé ṣe sunna mina Allahi ọkàn lè yanu ní ìsìnkọ sọ pé lágbájá yóò bí ọ lọ́ba ni ẹ torí pé n tó fa ni pé nígbà míì ọ máa ń dínrùngbọ̀n rẹ kù ok sẹ́ńgbà tí mo ti wá ń dínrùngbọ̀n kù ọ wá túmọ̀ sí pé mi ń ṣe súnà mo ṣàṣìṣe nu súnà ń bẹ̀ yẹn torí pé táwọn máa ti ṣe súnà sọ pé kò túmọ̀ sí pàní sẹ́lọ̀ mo rò pé ń yé yín ẹni tó pẹ́ lómi ọpọlọ rẹ̀ dí ó lérò pé táwọn máa ti ṣe súnà yẹn àti di màláìkà tá di màláìkà ni ṣùgbọ́n àwa ń gbìyànjú gbogbo bágbára wa bá ṣe mọ láti rí i pé àyàpá títọ́ lọ́n àyàpá títà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀dà ẹni tó kù díẹ̀ káàtó àtẹ̀mí náà tó kù díẹ̀ tó kù púpọ̀ káàtó fún un ṣé kí n sagbára láti fà á kó náà di ẹni tí tiẹ̀ náà tún dá sí i sẹ́ni ló pé súnà ni àbí kí n sagbára láti lè dànù. nàám ẹ gbìyànjú kẹ́ ẹ máa gbọ́rọ̀ iye dáadáa because ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóòlù àwọn èèyàn tún ṣe di mùsùlùmí sí ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóòlù àwọn alùsùn náà tún ṣe pọ̀ sí kìí kàn ṣe pé àwa méje la ṣe sọ̀látù fẹ́jọ ìgbà tí sọ̀látù lóòrè ètò àti yọ̀yàn márùn dànù èèyàn méjì tó kun tani àti tani ìmáàmù àti babaládàáni la ilaha illallah ṣé ìlọsíwájú wa kìí ṣe ìlọsíwájú tó wá lànà bìrì islam o. wàláì tàláì kò ní débi kò ní débi rárá. a sáànà fi sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lá tí wọ́n ma lọ́mọ náà ni tí kò mọ Abu lọ́mọ náà ni sọ́pẹ́ lọ́mọ náà kó pe lọ́mọ náà kó tó kú. ẹ dáhùn ni àbò lẹ́yìn tí ń pe àwọn èèyàn lọ́mọ náà nìsín nítorí pé ànábì ń sojú kòkòrò kan gba Islam ọlọ́run ti máa tí ó sì ní ṣoríire láéláé kọ́lọ́n tó rán nàbí ńlá Musa sí àti Harun torí fìràwọn náà kàn nípa lànàbí fi pé méjì lórí ònìkan ẹ wàá gbọ́n tó lọ sọ ọlọ́run sì mọ̀ pé kò ní ṣoríire ó tún wá sọ pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha la tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ọlọ́run ní kẹ́ ẹ jágbe máa èmi á sọ pé mo fi ń da yín lójú pé yín kíní wọn yọ ọmọ náà ni. ẹ ṣé dáwà náà nù. èyí ṣe dáwà nìyẹn nítorí pé ẹni tí ń ṣe dáwà òun láàánú àwọn èèyàn ju medical doctor lọ ẹ̀mí lẹ́yìn ń dìlì pẹ̀lú ẹ fẹ́ kẹ́mi ọ bàjẹ́ ẹ fẹ́ kẹ́sìn ọ̀dà ẹ láàánú àwọn èèyàn gidigidi torí ẹ ẹ bá sọ̀rọ̀ tó lẹ̀ tó bá gbọ́ yẹtẹ̀rẹ̀ kẹrù ó ṣeé ṣe awo yaxa àbí kọ́ bẹ̀rù ọlọ ọlọ́run sì ti mọ̀ pé kò ní rántí kò ní bẹ̀rù ọlọ àmì ẹ̀wọ̀n tọ́lọ̀ nìkan sí. bẹ́ẹ̀ náà làwa náà fabima rahmatin min Allahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. ìkẹ́ ọlọ́run ló mú ọlẹ̀ fún wa o ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam tó o bá jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo èèyàn ni ó sàkó lọ́dọ̀ rẹ̀ ànábì ganu ká tó apá wa kpóró tó ń torí de eléyìí báyìí ahlùsọ́nà àwọn máa ń wòye pé àṣìṣe téèyàn ṣe àìdá téèyàn ṣe lókùn náà yà di kò lè yọkùn nínú jíjọ ọmọ ìyá wa ọmọ ìyá wa náà ni ọjẹ ẹ rí i pé lónìí pè lẹ́lẹ́gbẹ́ hundred percent ẹ ti condemn hundred percent débi pé gan bá tó bá rántí bẹ́ẹ̀ ṣe máa ṣe é sóhun wàláì kò ní ṣe. wọ́n ní tíyẹn bá ń rìn jìnnà yóò ra bukẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fẹnu dá pátánì sí làwọn tó náà bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kanjọ́ kanjọ́ súnà súnà súnà ká bí súnà yìí sì ṣe wù mí tó àwọn kinní burúkú ti ń ṣeun yóò wá sọ àwa náà di kinní burúkú <laughs> wọn ò jó wúyàn. tó ẹ ka káwa náà ká tá a fi fa àwọn èèyàn nítorí pé ńgbà míì téèyàn bá ti ń ṣe súnà ìwọ wàá sọnù kò ní níwà ẹ wàá bó kọ ẹ máa bó àwọn ńtọ̀rí kọ àwọn ńtọ̀rí kọ sì níwà èmi fẹ́ fa aláìmọ̀kan ó ńtọ̀rí kọ náà fẹ́ fa aláìmọ̀kan pé ọkọ rí fa ó kọ náà ọkọ rí fa nítorí pé ìwà làwọn nà sí alùsùn náà ọ̀kadùlẹ̀ ni ṣé àwa síra wa náà sáà ń pọnra wa lé ẹ dákun ẹ máa dáhùn sáà ń pọnra wa lé tẹ bá rá àwọn olùmọ̀ọ́lù súnà bó lẹ́yìn ọjọ́ sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn. fàwọlẹ́lá kò sápọnlé irọ́ lásán tẹ̀ kàn tẹ̀ ra yín jẹ ṣé súnà náà ni ẹ. wọ́n ní ẹ̀ ń gbàdẹ́ sọ pé kúnlẹ̀ gbàdẹ́ sọ pé dọ̀bà ọ wá túmọ̀ sí pé ká máa fi mú gómú wàláì máa bà ba lọ́kàn jẹ́ ah, ah kí á ní tó máa pa ń tẹ̀lé súnà ẹ sì ti sọ wá lẹ́nu lọ́dọ̀ àwọn bàbá bàbá yín ẹ̀yin àwọn tó ń sọ fún wa pé ká mọ́kúnlẹ̀ náà ni ẹlòmíràn tẹ̀ pé bàbá rẹ̀ jókòó àti màmá yọ wàá pè nọ́mbà. mi wọ́n wàá sèmi sáà ni. so láwọn ẹni tó sì ṣe pé ẹ̀ pọ́n àwọn náà lè àwọn olùmọ̀súnà náà ṣe pọ́n wọn lé ni ẹ̀ pọ́n wọn lé a ṣèbí súnà ànábì làálà ń tẹ̀lé sísọ àbá máa ṣe wọ́n máa ṣe gángangán sànàbì ni a ẹ̀ gbọ́n tọkùnrin yẹn sọ ni lọ́jọ́ tó ń ṣe Sulhul Hudaybiyah táwọn kètè ríran wa ó ní mo ti rìn mo ti nágbára mo ti nágboro mo rí báwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lú ọba wọn tí máa ń pọ́n wọn lé èyí tí ìráwọn èèyàn kan rí tí wọ́n ń pọ́n ọba wọn lé tó bí àwọn sàhábà muhammadu ti ń palẹ̀. wọ́n ń kúnlẹ̀ fànàbì ni tí wọ́n ń dọ̀bálẹ̀ fànàbì ni bẹ́ẹ̀ gbẹ́gun bá dán o yóò déèyàn níwájú ànàbì wọ́n yẹn dọ̀bálẹ̀ fànàbì wọ́n yẹn kúnlẹ̀ fànàbì àmọ́ kí wọ́n bó wọn sí wọn ń pa ànàbì lé bẹ́ẹ̀ tó fi wá tó bẹ́ẹ̀ táwa ń pa àwọn olùmọ̀ lé ni ẹ dákun ẹ máa dáhùn ẹ máa ṣàbòsí táà ń pa àwọn ebi gbọ́ngbọ́n yìí náà ni ó lè yóò tún alọ́ mẹ́fẹ́ jọ́sùn pé bẹ́ẹ̀ bá sálámà tí wọn ò ní dáhùn imú ló fi kí mi imú lèmi náà ti dáhùn. bí ẹnìkan tó wọlé ní ìsìtò ní ẹ̀ dáhùn kí ló dé ó ní mo sálámà ni à mo ti dáhùn. kẹ́yìfẹ̀ máa sẹ̀lẹ́mtẹ́ àjẹm bó o ṣe sálámà lèmi náà dáhùn. àwọn ẹni tí ó yẹ kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ yìí náà lọ́dọ̀ ọ̀hún ẹ̀ka wọn kún kankan wàlá ẹ̀rú wa ń bà mí nígbà mi tó máa jókòó pé ah, káwọn èèyàn mọ̀mọ́ máa ṣírò súnà sí pé kéèyàn ya kéèyàn ya sa kéèyàn yọ ọmọ bu ọmọ ta ni wọ́n máa ń ro súnà sí. tó fi dórí pé bàbá mi gan yóò bọ́ ọmọ rẹ̀ wá yóò máa rìpọ́ọ̀tù pé ha bóun sì ṣe rí tẹ́ gba ohun tẹ́ pọ́n lé ọmọ òun èsì bẹ́ẹ̀ ó sì ní súnà ló ń ṣe ah, ọmọ lọ́ọ́ yàkúyà. a tètè yẹ torí kí wọ́n bá súnà ló kọjẹ́ ẹ gbọ́dọ̀ kíyè sára jama àpọ́nlé ń bẹ́ẹ̀ nù súnà ẹ rí nínú adabul mufrad abu hurayra radiyallahu anhu ó rí táwọn èèyàn méjì kan lọ ọ wá bí ọmọdé tó kéré náà àwọn méjèèjì wá pè ó ní bò ní eléyìí jẹ́ sí ọ ó ní bàbá mi ni ó ní tó bá jẹ́ bàbá rẹ̀ ni la tusammihi bismihi ọ gbọ́dọ̀ lákọ́ ọmọ lórí ọ gbọ́dọ̀ lákọ́ ọmọ lórí wala tataqaddam alayhi ọ gbọ́dọ̀ gba wájú ẹ̀ tẹ́ bá rìn lọ. bá ti jọ máa rìn dọ́gba bọ́ sẹ́yìn rẹ̀. wala tajlis qabla ọgbọdọ jókòó kó à ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ wọ́n gbé mọ́tò kalẹ wo tó wọlé àwọn ọmọ ó ti jókòó. <laughs> kí ló dé ah, a máa wà gáràn ni. súnà wà nù ṣé súnà nù síbọ̀dọ̀ àwọn sàhábà ẹ̀ ìtàwọn náà gbọ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ láti ẹbí nù. àwọn kan máa wá ṣe nǹkan kan á máa forí fabricate gbogbo níta ń ṣe á sì máa pé súnà náà súnà wò nù. má sọ̀rọ̀ síwájú kágbàlagbò tó sọ̀rọ̀ táwa ń ṣe bẹ́ẹ̀ má máa bá gbàlagbà sọ̀rọ̀ kọ tẹjúmọ́ táwa ń ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ náà ló kúnnú lé ayé wa kí ló bí àbúfùlánà àbúfùlánà àbúfùlánà ibà pọ́n lé ni àpọ́nlé nìkan má bàa máa lákọ mọ́ wọn lórí ṣé nínú súnà náà ẹni tó bá kàn ti jù mí lọ lásán nìní lákọ mọ́ lórí ní tá a fi jù ní lọ ó jọjú orí lọ ẹlòmíì wà ní ìsìn ojú rẹ wọ́n ṣe bí ọ̀rọ̀ tàn lásán náà ni tó òun ti ẹni sọ ọlọ́run ti gbéga gbọ̀nà míì ọlọ́run ti gbéga gbọ̀nà míì pálí ọlọ́run bó lè bá àṣàánù wọn náà tó ara àwọn ẹ̀kọ́ tí súnà kọ wa ẹja máa lò kì nísìn ẹ rí i pé ẹni tẹ́ ti kọ̀ndẹ́mù yín pẹlẹgbẹ́ ni ẹlòmíì súnà lọ́wọ́ àlọ́fà tó fi dẹgbẹ́ hùn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ wàláhì tàláhì súnà lẹ́lòmíì wà lọ tó fi dẹlẹ́gbẹ́ hùn léde tiyín tẹ̀ ń sọ òun èmi ọ̀ma ti ń jẹ́ bẹ́ẹ̀ o súnà lọ́wọ́ àlọ́ tó fi di ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ok ọlọ́run ti wá ràn wọ́ lọ́ọ́ nìsín ìwọ ti wà advance jùlọ kí ló yẹ kí wọ́n ṣe ọ̀nà tí wọn náà fi fà á ló yẹ kí wọn náà máa wá nísìn nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wa lè má jọjọra wọn òun náà làwọn tá aláǹjọ ń ṣe súnà táwọn sì mà jù wá lọ àwọn yẹ kán wà ń pè ní ọmọ kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́wá jẹ́ pé àwa tá a tí ì jẹ́ ọmọ kíw láwàá máa wò pé àwọn bàbá wọn ti wà kọ̀ǹdẹ́mù ṣé ká máa kọ̀ǹdẹ́mù wọn lọ yẹ ni àbí bọ́ọ̀lù lọ yẹ ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀bá wọn torí pé ń tọ́ dá mi lójú ni pé ìwọ lọ dá dá mà. ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la ní bá fi mú ọ tí wọ́n jẹ́ kúrúntù tó ọmọ kéwú tó fi jẹ́ pé olùmọ̀tọ́ ọmọ kéwú ni wọ́n wá ń fa fáìlì rẹ̀ ya wàláì kìí ṣe wọ́n lọ dá àmà fúnra rẹ̀ ẹnìkan ọ kó fi yérò àwọn ń tì pé tí n bá ti láǹfààní kan tí mo lè ṣe lára àmọ́ eléyìí ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má jẹ́ o. máa bá ń bà wọ́n jẹ́ ẹni mò ń wí ẹ máa wí fáwọn èèyàn ẹ yọ gbogbo wọn kúrò ní Islam gbogbo àwọn ẹni tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ laysu mukhlisin wọ́n yẹ ṣe ń tán at the end of the day ní tí wọ́n fẹ́ achieve ni pé kankan tí máa pè kó a jẹ́ pé wọn nìkan ló kù tó bá wá kó nìkan nígbà tí ètí kó nìkan ọlọ́run fi àwọn ẹni tó ní kẹ́ ẹ máa bóun bàjẹ́un tó àṣírí rẹ̀ ni tó bá nígbà tí ètí kó nìkan ọlọ́run fi wọ́n tó àṣírí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń mọ àbúrú àbúrú tó fẹ́ tàkà tó bá wá kó nìkan kọ́ kí ni yóò fojú yín rí yóò fojú yín rí mọ̀ bó yóò fojú yín rí mà lẹ́yìn náà kò nídìí ká máa jà sáà ń ta arú ni àbá ń tayọ̀ àwọn ọ̀tá nǹkankan ẹ̀sìn ọlọ́run là ń polongo kí ló kàn mí pẹ̀lú pé kí n máa bọ́ jẹ́ kí ni mo fẹ́ múnú kí n bọ́ jẹ́ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ṣé mo di wọn lọ́nà kan lọ gbọ́rọ̀ rẹ̀ ni tòkí wọn ló dé ẹni tí ń gbọ́rọ̀ tèmi tí wọ́n fẹ́ di lọ́nà mo rò pé yé wa níbo làbá súnà kan ti ṣèdánilọ́kọ̀ọ́ tán tó ní ìṣòro bíi màálì májídá níbo lẹ ti rí pípẹ́ máa dáwọ́ ẹ̀fọ́ wúrọ́pẹ́ tẹ́ rírí ẹ dákun ìrọ̀rùn ní súnà fa mò ń fi àsìkò yìí gbogbo yorùbá pé kẹ́ di àlùsùnà wàláhì tàláhì ìrọ̀rùn ní súnà yorùbá lé lọ́wọ́ owó ẹ kíyèsí tí ń bá yín sọ tọ́ tọ́ ẹ tí ń bá yín sọ yorùbá lé lọ́wọ́ owó àbí wọn lé lọ́wọ́ owó ẹ ilé jókòó sójú kan náà ẹ̀ tíráàvù kó jẹ́ ẹ̀ mà yorùbá lé lọ́wọ́ owó máa. ṣé yorùbá náà ló tún á yẹ kó má ṣe súnà. tí wọ́n máa sòkú nu súnà ni náà afẹ́fẹ́ yẹyẹ wọ́n ṣe nu súnà gbogbo ẹ̀ ò sí nu súnà ìrọ̀rùn lọ́ba dé wàláhì yóò bá lọ́yẹ kó síwájú nu súnà nàìjíríà bíi. kò sí ní sàálùsùn náà ní ẹwọn ma ẹwọn adé àwò kankan lẹ owó kọmọkọmọ ọmọgọ owó kútúbà owó kínníkínní ń jẹ bẹ pé kínní kínní ń jẹ bẹ àbẹ́yìn máa dérú ẹ adúpẹ́ fọlọ́. tó bá jẹ́ ajẹ́ ìpín nínú àwọn ni èmi pẹ̀lú ẹni tọrọ wa fẹ́ jọ tàṣe tí mo rí i pé bọ́yá o ti fẹ́ fojú ọ̀nà ní màá jẹ́ ọjọ́ pé torí tọ́lọ̀ ní mo ṣe màá ṣe pàkíyèsí rẹ̀ kéṣe pé mo fẹ́ dìsígọ̀ rẹ̀ nítorí kéṣe gbogbo ẹni tí ń sọ fún yàn pọ̀ ṣàṣìṣe kéṣe gbogbo ẹni tí ń pàkíyèsí èèyàn ní máa sọ nítorí ọlọ́ pípọ̀ nínú wọn yóò fẹ́ fi ibi tó kù sí hàn ní torí ẹni tó bá ní ikhlas kò ní sọ àṣìṣe mi fún mi lójú ẹlòmíì yóò wá bá mi ni àbí tó bá rí i pé mi kan òun kan lájọ wà ń bì kan ìní ọ̀sọ̀ àṣìṣe mi fún mi tí wọ́n bá sọ àṣìṣe tìyín náà fún yín bẹ́ẹ̀ ẹ gbọ́ abẹ́ ní gbọ́ àmọ́ tí wọ́n bá sọ fún yín lójú gbogbo yẹn ní ìsìnkú wọ́n ń tiẹ̀ súnà rọ́wọ́ ló rò pó ń ṣe sọmọ pé wọn náà dá padà pé súnà èwo ni wọn náà rò pó gbèrú bọ́lọ̀ ń ṣe dọ́mi yẹn síbẹ̀ làwọn máa ń ṣe tá a bá rí i pé ẹnìkan yapa sí wa àbá máa ń ṣe kásẹ̀tì jáde ni ẹ dákun ẹ dáhùn sẹ́wọ̀n kí kásẹ̀tì kún rí àtẹ́nìsì wọ́n máa bọ́ àwọn èèyàn wọ́n máa dákọ̀ wọ́n máa dákọ̀ bàbá wọn wọ́n tún sọ̀lú wọn kún lè bá a dá wọn mà kí wọ́n má bàa sí mú. tó o túmọ̀ sí pé àmọ́ principle tí alùsùnà fi máa bá ẹni tó bá takò sí. ẹ̀rí máa mú ṣáfìrì onítọ́ bá fẹ́ ṣe nàṣíà fún wá bá mi lémi nìkan eléyìí wọ́n ń pè ní nàṣíà mọ́tọ́ bá ti jẹ́ kójú àwọn èèyàn ni ló ti ń sọ fadhiha o wọ́n fẹ́ tú àṣírí níta ni èmi náà lè fún ẹni o bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni gbogbo èèyàn ni. bákan náà ẹ tún kíyèsí anybody tí mo bá wò kó ṣàṣìṣe pa. mo gbọ́dọ̀ lè prove ní tèmi ń wò pé ń lọ́nà níwájú ẹ̀ kì í kàn ṣe pé wrong remains wrong wrong báwo wrong with you is right with others torí pé tí wọ́n pé ọ̀dà ọ̀dà lọ́dọ̀ àwọn mi tó ọgbọ́dọ̀ lè mú ẹ̀rí wá lórí tóun fi sílẹ̀ tí wọ́n kà pa sísè o tó fi wá fi ti ń ṣe hàn án wípé àṣìṣe ni tẹ̀rítẹ̀rí ni gbogbo ẹ̀jẹ̀ máa because ìwé ṣe màláìkà dípò pé tó bá ti wá sọ̀rọ̀ wáhàyè ń sọ̀kalẹ̀ fún ọ ni o ní láti lè prove ara rẹ right kó o sì máa bó o sì ṣàlàyé àṣìṣe tẹ́lẹ̀ yìí ń ṣe fún náà fi mọ̀ pa àṣìṣe ni ọ wàá fún lọ́rọ̀ sọ gbèsè pa ti sọ̀rọ̀ náà bàbá ń sọ̀rọ̀ bàbá sì ti sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ à ọlọ́run má jẹ gbèsè nínú ìsìlámù yìí sẹ́mi pé mi ti kà á kún pé ó ṣàṣìṣe ẹ gbọ́dọ̀ fún láàyè kó náà sọ̀rọ̀ ẹ jẹ́ sọ kí ẹ jẹ́ kó mú un tó pè lẹ́rìí ẹ̀yin fi hàn pé ẹ̀rí rẹ̀ ti ń pè lẹ́rìí dẹ́líl ṣubúhà lásán ni ìṣújú lásán ni ẹ wàá yàn nàna rẹ̀ fún wàláhì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé padà dì mára yín kàìnkàìn ẹ mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nu mo dúpẹ́ fọlọ́ náà ni ẹ gbọ́dọ̀ wá jẹ́ pé ńgbà tẹ́ fẹ́ pàkíyèsí ẹni tẹ́ ń wò o ẹ jẹ́ ẹni fífẹ́ ẹnu ọmọ tì ẹ jẹ́ ni létí kèé sì ká lè padà sídìí èèyàn gbọ́dọ̀ jọ ń fẹ́ nu wàá jẹ́ pé torí tọ́lọ̀ ẹni tó fẹ́ sí. tí ìyapa bá wá ṣẹlẹ̀ ọ̀dọ̀ láwọn padà sí wọn á ní gbogbo ilẹ̀ yìí o ìwà àtàwọn afáàlẹ̀ yìí ń jà wọn lọ àwọn wọn á sọ pé condemnation náà mi ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ mọ̀ ń fẹ́ ká padà wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam àwọn aṣọ pé kìtàbù wa sunna báwo àbá padà síbi ọ̀rọ̀ àwọn bàbá bàbá sẹ́mi kí n bẹ̀yìn àdúpẹ́ fọlọ́ ó tọ́ ti hàn àbí ọ̀hàn ó ti hàn ọlọ́run ti gbèjà tiẹ̀ nù wàá try because torẹ́ lomi máa pẹ́ lomi lẹ́ni tí ń ṣàṣìṣe based on ntòhún rò ntí wọ́n ti rò kọ̀ pa dandan kọjá kó ṣe déédéé akramakumullah nílùú yìí olùmọ̀kan wà tó yẹ pé ó ń la gbà nínú ká máa pe ní lọ sídìí súnà ṣùgbọ́n olùmọ̀ yìí ó ní o rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọmọ à ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa kí ló dé ó ní gbogbo ògbà àǹkárá ni máa ń wọ̀ èsì tún máa dé fìlà gọ̀bì ẹ̀ sálò súnà nánu ṣé ṣe súnà ó ti wọ́n lọ jẹ́ pé kan. lásọ mi ọjẹ irúfìlà kan ìní màdé ló ń bá ní ẹ dákun o ìgbà tó wà lọ́ba ó tún láyà ó tún lọ́ba pé sẹ́rí bàbá mo fẹ́ràn yín àmọ́ àǹkárá tẹ̀ máa wọ̀ àti gọ̀ọ̀fì tẹ̀ máa déhùn ẹ̀ sọ gbogbo ẹ̀ kọ̀ bá láàmú mò ń wò pọ́ tako súnà tó lẹ ní bàbá yẹn bá ní bayni wa baynaka kitabullah wa sunnatu rasulih sallallahu alaihi wasallam lọ́ba ní sẹ́ gbogbo nǹkan náà wà ní kìtàbù wa súnà. tàwa lọ súnà nìsí tòye tó túmọ̀ sí pé kò burúkọ wà ń rẹ̀ àmọ́ kọ́nsámọ̀ ti ya fọ́tò abẹ̀mí sí lára àbí wa kò burúkọ défìlà gọ̀bì rẹ̀ wọ́n gbọ́jẹ́ létí ehoro náà lọ fẹ́ dé wọ́n kọ̀kẹ́ nìkan tó gbogbo orí eléyìí á jẹ́ pé kìtàbù nínú bá a ṣe lè báyàn ṣe láyé tá a fi lálàáfíà ẹ má máa tọpinpin àṣìṣe yẹn ọ̀rọ̀ lásán tẹ́nìkan bá ń bá wa sọ̀rọ̀ wọ́n ti máa ka àṣìṣe rẹ̀ ẹ̀rì one ẹ̀rì two ẹ̀rì three ẹ̀rí pé lẹ́yìn tó bá jáde kó nù dánilẹ́kọ̀ọ́ kò ní ráǹfààní kan tọ́ka sí àwọn àṣìṣe náà nìkan lọ́kàn kó jáde tẹ́lẹ̀ yìí burú pípọ̀ nínú ìgbésí ayé wa ọ gbọ́dọ̀ jẹ́ pé àṣìṣe àwọn èèyàn ló ń wá ọ máa àṣìṣe wọn dá tó ọ bá jẹ́bẹ̀ wọ́gbọ̀n ní gbádùn láyé rẹ̀ torí tí bá ní kí náà wá sọ̀rọ̀ láyé òní rọ̀rọ̀ sọ tìmọ̀ pé kálukú náà ti rẹ́dì fún ọ láì fún ọ rẹ nù ìdá sá àfihàn sá nígbà ti ọwọ́ rẹ ọ̀dà èrò rẹ òní dá tó má tọpinpin àwọn èèyàn má tọpinpin àwọn èèyàn tó má sọ pé lágbájá yìí onímọ̀ ni nípa ẹ̀sìn Islam ìgbàgbọ́ wa ni pé kò ní màmá kọ́ wa jẹ́ pa ìdání ọmọ báwọn èèyàn sọ. tọ́ba sàṣìṣe lọ́ba lónìkan tọ́ba ẹ̀kọ́ ńlọ mọ́jú gbogbo ayé yìí ìwọ́sí ló lódojù ní gbogbo ayé yìí tọ́ba dánìkan lọ́ba wàlá yóò sọ fún ọpọlọ ọsàn ọlẹ́sàn rẹ̀ òun ti mú àṣìṣe òun nínú tó sọ òun ò sì ní ṣerú ẹ̀ mọ́. ṣé yìí pé wa àbí ò pé wa ṣé ó pé wa ó pè wá jùlọ jama alùsùnà tí wọ́n bá fẹ́ pàkíyèsí ẹnìkan kọ ṣàìdá tẹkọtẹkọ ni o tẹkọtẹkọ ni a akramakallah jazakallahu khairan ẹ dákun a'anakumullah tó pẹ̀lú àpọ́nlé tó o bá pàkíyèsí rẹ̀ yọ gbọyọgbà àmọ́ ìwọ ń tiẹ̀ torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan à ah, tọmọ pé wọn náà ti máa inú rẹ ó ti máa hó sẹ́bọ̀ ọgbà tó lèyìn ó fi pàkíyèsí bákan náà alùsùnà ọ̀rọ̀ wọn máa ń fikùn lukùn a lè jókòó bá a ṣe jókòó yìí lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan mà nípa rẹ̀ kọ́rọ̀ wa lọ mẹ́rin ó wà ẹ̀rí imam ahmed lásán nu masala kan ó lè ní riwayat riwayat riwayat mẹ́rin márùn yàtọ̀ sí àwọn wùjú táwọn ọmọlẹ́yìn rẹ̀ náà tún mú jáde ọ̀rọ̀ wa wá pọ̀ bá wọn ẹ wá lò sùn náà àwọn máa ń yapa ní ìyapa àfẹ́ ni kí wọ́n lè bá a dédìí òdodo kìí ṣe ìyapa àkórira kí wọ́n lè bá a dọ̀tá torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin lè máa wò ó ńgbà tẹ́yìn ọ̀kọ́ kí ó ẹ lè máa wò pé tọ́ ńgbà tí afa sọ pé yajuz èmi sọ pé la yajuz afa sọ pé yajuzu bi shart kó la yajuzu bi shart ah ẹ̀yin wa máa sọ pé ittafiqu ya jama'a àìpẹ́ ittafaqna ya jama'a so ńgbà tí kálukú bá mẹ́rin rẹ̀ jáde tó mú jáde ẹ rí i pé a lè padà gbà pé tọ̀ ntí ṣé òun sọ ọ ńlọ kò sí ní tutẹ̀kẹ̀ lára wa dípò pa wàá níkùn sínú kan pé tá a bá jáde pé ah ok mi ló dójútì lójú gbogbo dójútì báwo kí ni dójútì ẹrù lé bàbá mi. tó bẹ́ẹ̀ lálùsùn náà wà ní tiwọn nísìnyí mo lè kọ́ tíra ń pa kankan kólùmọ̀kan náà tún kọ́ tíra ń pa nǹkan yẹn kọjá pé èsì tó ń ó mú jáde tako tèmi a lè ti torí rẹ̀ jà òun ti kọ́ tiẹ̀ wọ́n ń tà lọ́jà èmi náà kọ tèmi wọ́n ń tà lọ́jà àwa pàdé nbì kan sẹ́yìn mọ̀ pé ẹ̀yin adísì ilẹ̀ adarúgúdù ilẹ̀ ẹ̀yin ogun wọ́n pàdé lónìí. kí ni ó wá ṣẹlẹ̀ <laughs> kí ni ó kò sí tí ó dáadáa ni ó kọ́dà àtúnjọ múra wa ń tira. tó eléyìí ni alùsùn lè yapa nítorí pé wọ́n fẹ́ dọ̀tà wọ́n máa ń yapa nítorí pé bóyá ń tọ́ kọ́yìn sí ọ ojúlọ́kọ sẹ́mi gẹ́gẹ́ bí ìlú gángan tó bẹ́ẹ̀ lálùsùn náà wà tó ẹ lákùn ẹ jẹ́ kí n tètè fò lọ síbi ẹ bá parí. ahlùsunnati wal jamaa wọ́n máa ń ṣe al-amru bil ma'ruf wan nahyu munkar sẹ́mi ká bẹ̀rẹ̀ náà ní kálukú gọ́ sí tí à fi dípò ń yọra wa ní islam báyìí. ahlùsunnati wal jamaa wọ́n máa ń ṣe amru bil ma'ruf wan nahyu munkar based on principles. lápèjúwe sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ń sọ nípa ahlus sunnah ó ní ya'muruna bil ma'ruf wa yanhawna 'anil munkar 'ala ma tujibuhu ash-shari'ah. ó ní ahlus sunnah máa ń pèpè lọ sídìí ẹsẹ̀ dáadáa wọ́n sì máa kọ ìbàjẹ́ fún yàn ní ìbámu pẹ̀lú bí ṣẹ̀rí'à ṣe sí lọ́ràn yàn ìyẹn ni pé kìí ṣe ní ìbámu pẹ̀lú báwọn ṣe rò kìí ní ìbámu báwọn ọ̀gá wọn ṣe sọ àlẹ́ máa tù torí ẹ̀ lẹ́sìn rí pé alùsùnà tí nǹkan bá ṣe fọwọ́ kọ̀ wọ́n fọwọ́ kọ̀ tí bá ṣe fọwọ́ kọ̀ ńkọ́ wọ́n fẹnu kọ̀ tí ó bá ṣe fẹnu kọ̀ ńkọ́ wọ́n fọkàn kọ̀. Ahlus Sunnah ṣe amru bil ma'ruf wan nahy kọ́ ba nǹkan jẹ́ torí ẹ̀ ní rí ẹ̀ ní rí kan kọ́ ṣe kankan sì ní rí kan kó ní ẹ̀hẹ́n ìpè ọ̀yọ́njẹ lódì ṣe bẹ́ẹ̀ fúnjọ́ mẹ́ta wò kárì àwọn náà sọ pé no ó lè jẹ́ water strike ó lè jẹ́ food strike without water yóò máa mú mi kò ní jẹun òsì rẹ fi gbogbo ẹ lẹ̀ kó kú ẹ̀ ní rálùsùn náà kò sí báyìí àwọn máa ń tọ ìlànà tá ń tọ ni lórí bí alukurani ti ṣe sọ bí sunna ti ṣe sọ alùsùn náà wàá sọ yìí pé nínú kò sí nínú amúrúbìlì màrúfù náà yàrá mọ́ńkẹ́rù ká máa kọ ìbàjẹ́ fún olórí lódegba lódegba yahoo lórí mímbàr kò sínú amúrò bíi màrúf náà yàrá nǹkan ní ìsìn ẹwà gùn mímbàr jọjúmọ́ sẹẹrí buhari ìbáyìí bí ọwọ́ kókó lórí ìjọba ẹ sẹẹrí buhari ìbáyìí rìsẹsàn yìí tiẹ ti wá tó gẹ sẹẹrí buhari èké eléyìí ò sínú lànà ahli sunnati wal jamaa ìwọ kọ̀wé kọ fẹ́ rí buhari inṣàlá ó rí rí gbogbo nítorí ọba fẹ́ sọ lọ alùsùn náà nìyẹn o kájú ó wa o bá alùsùn náà ti wà nù lápèjúwe nìsín èmi àlọ́sà ìdá ọwọ́ agun mímbàrù jojúmọ́ tẹ̀rí èmi àwa yìí èmi àwa tọ̀tẹ̀ yìí èmi àwa tọ̀tẹ̀ yìí kí ni kí lọ́ọ́ fẹ́ fi gbà sọmọ pé tuma rẹ̀ ni pé ẹ̀yin èèyàn ẹ̀ yarí fún. sọ alùsùn náà ti ṣe khuruj alàlùwòlàt so torí ẹ̀ kẹ́ máa sọ kẹ́fìlẹ́ bá a ma ojú ọ̀nà àwọn alùsùn náà ti wal jamaa àwọn máa ń ṣàdúrà fún lórí ni wọ́n èsè pè fún nítorí tẹ́ ẹ bá ṣépè fún tó bá mú gbogbo yín náà lẹ́ẹ̀kọ́ pin bẹ́ẹ̀ tòbí alùsùnà ṣe wà nù ẹ ti kí n tún bọ́ sórí nǹkan mi alùsùnà ń dáwà ila Allah ẹlòmíì ń ṣe dáwà o alùsùnà nìkan ni máa ń ṣe dáwà gbogbo bí tẹ bá lọ láyé alùsùnà lẹ́bàá pé ń ṣe dáwà durusul masajid alùsùnà lẹ́bàá ń bẹ̀ nítorí akramakumullah tó bá kó ń tọ̀rí kọ̀ lọ́fẹ́ máa ṣe durusul masajid kí ni ọba máa kọ́ wa jẹjẹrẹ wáyé rẹ màá ni àbí kíni torí tó bá ti kà jáde gan àwọn èèyàn lè yarí mọ́ ọlọ́pẹ́ àwa kà débi tí wọ́n ti ní lílfàtì ọlọ́lájọ́ alukurani pé ẹ kà ọ̀bọ ni àbẹ́ wí àwọn èèyàn kọ́ yarí mọ́ lọ́wọ́ tó alùsùnà ló máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ rí i pé gbogbo ẹni tó fẹ́ sin ni lọ́nà náà abẹ́ dáwà làwọn náà gọ́ sí abẹ́ dáwà làwọn náà gọ́ sí dáwà lọ́dọ̀ alùsùnà wal jamaa oní principle alákọ̀ọ́kọ́ al-ihtimamu bi talabil ilmi shar'i ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá mà nípa ṣẹ̀ríyà gbogbo wa la lè sọ̀rọ̀ kéésì gbogbo wa la lè ṣe dáwà ẹnìkan ọmọ nípa ìmọ̀ nípa òfin ṣẹ̀ríyà ó sì ló nàfẹ́ ṣe dáwà ilallah mẹ́kò ni káfíńtà ni ó yẹ kó òun dúró nídìí iṣẹ́ káfíńtà rẹ̀ kó dúró nídìí iṣẹ́ mẹ́kò rẹ̀ kó máa ṣe dáwà tó bá ṣe mẹ́kò mu dáwà tó bá ṣe káfíńtà mu tí wọ́n bá bẹ̀ ń kó má jí páànù kó kó má jí èso kó kí ló dé ẹ̀yin ẹ̀ jí mẹ́kò tó bá ní plọ́gì mẹ́ta lójó kásì bá pé mẹ́tẹ̀ẹ̀ta náà lójó kì í ṣe pé ọ̀kan lójó ọ̀fẹ́ fowó méjì pamọ́ kí ló dé ẹ̀yin parọ́ gbogbo iye tẹ́ ẹ fi ọjà yìí nígbà tí a lọ sí ibi tí wọ́n ti ń tà mo bá ké bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ahlu sunna lè ní. débẹ̀ làwa ń ṣe so ibi tó ti yẹ kẹ́yìn ó ṣe dáwà yìí kì í ṣe kí káfíńtà náà wáyé pé èmi ní ìsìn ṣiṣẹ́ káfíńtà mà dáwà mò ń ṣe ká kí lẹ́yìn mọ̀ sọ fáwọn èèyàn tẹ́ bá débẹ̀. àlọ́ máa pa so eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ra ọmọ tí wọ́n Islam ok ẹni tí ọ̀wá akẹ́kọ̀ọ́ ńkọ́ tọ́wọ́ agbésẹ̀ dáwà harí tó sì ló ṣe dáwà wọn ni fákìdù ṣẹ́yìn láàyè ọ̀tẹ̀ kéésì gbogbo ẹni tó lọ sílẹ̀ lárúbá lọ́kẹ́kọ̀ọ́ kéésì sí gbogbo ẹni tó wa ọ̀ ń bẹ nínú ẹni tí ò rí lẹ̀ lárúbá lọ ju ó sì ń bẹnu ẹni tó lọlẹ̀ lárúbáwá tó kàn lọ wòran tó ń torí pé lọ́dọ̀ tiwa ní ìsìn á sọ pé bí báyìí ló ti jáde ó ti tó nímà kò tó nímà o ẹ̀rí pé àwọn olùmọ̀ wa láyé jọ̀hún wọ́n máa sọ pé mi ń jókòó láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àfìgbà tí iye èèyàn báyìí tí wọ́n jẹ́rìí fún mi pé o tó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ làwa rí nìsín kì í ṣe bẹ́ẹ̀ ó ká kọ́kọ́ wá mànà ká wá ìmọ̀kọ́dájú o si ń bẹ nínú àwọn èèyàn tó sì kọ́ lọlẹ̀ lárúbáwá kọ̀rẹ́ kọ̀kọ́ ọwọ́ adé ọwọ́ afẹ́ fagídí jẹ́ ẹni tí wọ́n máa pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run á sọ yìí pé kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ da lójú kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ da lójú kó tó di pé yóò pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run kejì lọ́dọ̀ ahlùsùnà òun náà ni ad ala ẹni tó fẹ́ pèpè lọ sí di rẹ̀ wàá mọ̀ dájú wàá mọ̀ yékè o sì ní pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló máa pèpè lọ sẹẹmọ àpọpọlọpọ nínú dùhátì lónìí wọ́n ń pèpè lọ sápò wọn ni àbí òye wa wọ́n ń pèpè lọ sápò wọn ni torí ní sìngbà tó yọ tó wọn tó akramakallah masha allah al-alim an-nahrir bahrul ummah mufti al-anam murshid al-an'am tó wọn máa pè wọn gbogbo eléyìí lọ́ba yarí torí pé kò sí nítorí ọlọ́run tẹ́lẹ̀ náà qul hadhihi sabili ad'u ila Allahi ala basira kọ́lọ̀ ń dákun kò sí wa bẹ́ẹ̀ alùsùnà máa ń pèpè lọ sọ́dọ̀ lọ ìdí inú tẹ́ fi rí pé alùsùnà wọ́n yí padà dẹgbẹ́ wọ́n yí padà dẹgbẹ́ nítorí pé ẹ̀sìn làwọn ń ṣe nítorí lè pawápọ̀ tá a ti jọ máa péjọ kò júrú nǹkan báyìí lọ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àmọ́ pé eh, mínítì mélòó la ti kà lónìí sákúlà mélòó la fẹ́ gbé ká fáìnì mélòó lẹ jáde ọlọ́mọdé so nítorí di eléyìí wọ́n ni ẹni tí lẹgbẹ bá lẹ́gbẹ́ láyé kò ní ẹgbẹ lọ́rùn ẹgbẹ́kẹ́gbẹ́ nù. tó ẹ̀sìn Islam sábà ti mójútó ẹ rí i pé Yorùbá tún máa ń sọ pé táwọn ọba ṣẹgbẹ́ tó bá dijọ́ ṣíṣe àwọn ò ní ẹ dákun ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ́ mọ̀ nísìnyí àpàdé ń bì ọlọ́run nínú wa ó ó ní kẹ́ wá bí ọkàn rọra kéde ju ń fẹ́ lọ àbí rí so àmọ́ yóò rí ju etí ń fẹ́ lọ wàláhì tó ń torí ẹ̀ sí ọ̀rẹ́ tó wá lọ gan sínú ẹgbẹ́ kan tó ń tanra rẹ̀ jẹ bákan náà lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n máa fi ní alukurani àti sunna tọ́ka sí ṣiṣẹ́ kéṣe pé káka máa ka ọ̀rọ̀ ẹ̀sìn jáde lẹ́nu wípé ondori ilà ilmi la ilà amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri lọ́dọ̀ ahlu sunnati wal jamaa qawlun wa amal bó ṣe ń sọ máa fi ṣiṣẹ́ ni. kìí ama pé àmọ́ kọjọ ńgbọ̀ báyà lálò alùsùn lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe pé si máa hum fi àtìsámihìm fi àkùlákìhìm fi ìbàdàtìhìm bẹ́ẹ̀ lẹ́ra alùsùn náà ibikíbi láyé wàláhì ibikíbi tó bá lọ láyé tó bá rá àwọn mùsùlùmí ọmọ àmọ́ pé àwọn eléyìí súnà wọn àwọn eléyìí Pakistan ó rí India ó rí gbogbo àwọn yẹn wàá àwọn wọ́n tún pé Saudi ìyá àti bàbá wọ́n á rí kó ní kálukú ńkọ́ alùsùnà yìí náà tọ́ alùsùnà àwọn ti wọn nínú dáwà wọn agbọ́dọ̀ pa bídíà tí o àtàwọn bídíà agbọ́dọ̀ máa pèpè lọ sí di bídíà kọ́ máa tan ara rẹ jẹ kí ló burú nu ká ló tẹ̀sí bá kí burú mbẹ. mo rò pé ń yé wa ẹ kí ló burú nu ká ṣe mọ́ọ̀lì kí ni ò burú mbẹ. ẹ à ní fi kọ́ máa gbé bídà kọ́ máa bọ̀ sí wẹ̀dẹ́wẹ̀dẹ́ wẹ̀dẹ́wẹ̀dẹ́ lórí kí ni wọ́n gẹ́gẹ́ bíi ta ni tẹ́kùn bá dàn òyò dèèyàn. ẹ kí ló burú nu music kí ni ò burú mbẹ. ọ̀dà kan mà bákan náà kọ́ yánu kọ́ máa sọ rubbish kọ́ máa sọ pé ẹ tọ́ tọ́ bá wúnyàn wọ́n jẹ́ náà tọ́ bá ti wúnyàn ọjà àlùfídà ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ńgbà tí ìsìnkú aláàrú lọ́jà ló ń sọ̀rọ̀ bìkọ́ tó bá pẹ́ ni tó ní mọ̀ nípa ẹ̀sìn Islam sọ yẹ kọ́ ọmọ sọ báyẹn ní ìsìnkú sọ fún ọ pé tó bá wù ọ sìn lọ́n tó bá wù ọ má sìn lọ́n ẹ́ ọlọ́mọdé ẹ gbọ́n tó pẹ́ alùsùnà ni khayrun nasi lin nasi ẹni tó dáa jù fáwọn èèyàn nínú àwọn èèyàn àwọn fẹ́ ká sórí rẹ ni ìdí nu tẹ́rì tí alùsùnà ọmọ sojú ipe ntí mo gbọ́ yé kẹ́yìn náà gbọ́ yé ntí mo ń ṣe kẹ́yìn náà máa ṣe. sáàlù súnà lọ́yẹ ká máa gbọ́rọ̀ àbí alùbídà nàám ókè ọ̀yẹ ká ní kásẹ̀tì àwọn alùbídà náà lé ká fi máa ń tí wọ́n sọ ọ̀yẹ ká ní o torí nǹkan kan gan mọ́ wa lọ́kàn bẹ̀ nǹkan kan gan mọ́ wa lọ́kàn bẹ̀ tó bá sì gan mọ́ yín lọ́kàn kò ní í ṣe yọ kú o torí ẹ nínú dáwà nù lọ́dọ̀ alùsùnà wọ́n yẹ fi bídà wọ́n yẹ fi ṣeré wọ́n yẹ sì da bídà papọ̀ mọ́ sunna tó eléyìí jẹ́ manhaj lẹ́yìn náà alu sunna wọ́n ń fẹ́ alu sunna èsì kónkó jabele because tó pé kónkó jabele ìzìm láàmú àti títí náà ṣẹlẹ̀ jama à ní pọ̀ǹdì ẹ̀sìn wàláhì tàlá ní pọ̀ǹdì ẹ̀sìn ẹ wò lọ́rin yìí lásán nìsín kápá àwọn àfa sunna ara wọn ìjà ni ẹ dákun sí lọsíwájú ọba súnà nílùú yìí láíláí kò ní bá nǹkan tí ọkàn máa ṣẹlẹ̀ ni pé a ṣe wáàzí ìdajì a sì fèsì ìdajì fáwọn ẹni tí ọba tá a bá ṣe so àwọn ọmọ kí owó ọmọ wa ka wọn mọ ka sórí wọn mọ ka sórí tí wọn bá ti rí àfa tá àfa wa ń sọ rẹ wọn fajúro sí wọn mọ hùwà sásì wàláì tí ọba sọra tí sèwọ bá ká gbé ọ gbé ọ <laughs> so ẹ rí i pé ìfàsẹ́yìn ọbẹ̀ sìn ọ lọ ṣèdínú alùsùnà wọn máa ń pèpè lọ sídìí ká sọ̀ka

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك